دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọ́rẹ́ muhammad al-awwal habibahumullahu wa tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillahi alladhi bi ni'matihi tatimmu salihat. ثم الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يبقى يده ولو أبا الله الحمد لله ọba tó ní gbogbo ayé àti ti ń bẹ nínú rẹ̀. alhamdulillah. ọba tí ò ní bẹ̀rẹ̀ à ń bèlè ká máa wá ronú pé bóyá ó fẹ́ lópin. ọba tó pilẹ̀ gbogbo nǹkan pátá. zil kawnu makhluqun wa rabbiya khaliqun àìmọye ẹgbẹẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n ti gbà rẹ̀rí láyé. ìfìlẹ̀ káwọnù màkàlùkùn wàrà bíyà kọ́ọ̀lẹ̀kùn. àṣìlẹ̀ ìbí ọlọ́run fún gbogbo àwọn bàbá wa tí wọ́n ti lọ tí wọ́n sin ọlọ́run ọba tí wọ́n fi kúrò lórí ilẹ̀. ọba tó dá wọn náà lọ́ba tó dá ayé o. Hmm. àwa tó tún já síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń lo bẹ̀ lọ́wọ́ rèé ọlọ́njọ́ tákàtúbọ̀ ti wá náà dá o. ìdílẹ́ka òòlù makhlukun wa rabbiya khaliqun. ohun tí ìsìláàmù fi unique lára ẹ̀ rèé ọlọ́run ọba jẹ́ ká mọ̀ àwa náà dẹ̀ gbàgbọ́ bẹ̀ pé gbogbo nǹkan òun ọlọ́run ọba lòun dá ṣùgbọ́n tó ń dá gbogbo nǹkan yìí nǹkankan ò dá wọn ọlọ́run. وَقَدْ كَانَ قَبْلَ الْكَوْنِ رَبًّا وَسَيِّدًا. ọlọ́run bá ti ń bẹ káyọ̀ tó máa bẹ. وَقَدْ كَانَ قَبْلَ الْكَوْنِ رَبًا وَسَيِّدًا. ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ ni òun náà lọ́ba ti ń bẹ ńgbà tí gbogbo nǹkan bẹ lọ́wọ́lọ́wọ́ ìgbà tí nǹkan kan ò bá tún الجود والعز والبقاء ọlọ́run adúpẹ́ fún àyẹ́ ọ̀. tààlẹ́ta yá zàlẹ̀ júdì wàlẹ̀ àìsí wàlẹ̀ bàkọ́. ọlọ́run ó máa tóbi. yá zàlẹ̀ júdì. ọba ńlá nìwọ ọlọ́run. yá zàlẹ̀ júdì. ọba tó ta wá lọ́rẹ̀ ẹ̀mí tó fún wa lẹ́mìí fi ṣẹ́kù tó zàlẹ̀ júdì ìwọ lọba tó fún wa nígbà láàyè tó kẹwa tó fún wa lálàáfíà tàbí tún fẹ́ tá a tún fi bẹ̀rẹ̀ rọ̀mọ́dọ́nù tọdún yìí. wọlé àìsí wọlé bàkọ́. a dúpẹ́ fún ọlọ́run ọba tó ọba tó ṣẹ́kù gbére. màmá làkà àṣìbáhùn wà láàlàkà à ń dáadùn. فلا لك أنداد ولا لك أشباه. Òun náà ló jẹ́ kọ́kàn wa balẹ̀ nígbà tá a wọ̀ tún wò sí awọ́wájú awẹ̀ yìí awọ oríṣiríṣi agbègbè káàkiri ari tó kò sẹ́ni tó tún tó sìn ìwọ nìkan náà ni táàbá wa sìn ẹ́ kí la tún wá fẹ́ sìn ọlọ́run. alhamdulilayi. kánífà àti ẹ̀ wá lọ mọ̀ kó wọ́n lọ́lọ́run táwa fẹ́ sìn ni kí la bá tún máa wá jọ́sìn fún ń tó dá náà ni gbogbo ẹni tí ò sí ń tó dá ni wọ́n ń sìn làwa fi ń ṣèsìn fún wọ ọlọ́run tá a fi gbà fún ẹ tá a tẹ̀lé lànà wọ ọlọ́run ọba lórí ilẹ̀ àdánwò táwa náà fa fi ní ìṣẹ̀lẹ̀ yìí má ọlọ́njọ́ má jò dé bá wa o. àmín. lẹ́yìn léyìí tá a tún fi ń fìdùnnú wa hàn tá a tún fi ń dúpẹ́ lórí ọpẹ́ tá a tún fi ń kíra kú oríire tòní tilẹ̀ bá tún ṣú báyìí lónìí bó ṣe ń ṣú lọ yìí rọ̀mọdọ́nù wa màmá tún di méjì rèé kò mà sí iye gbá àwọn bàbá wọn lẹ Yorùbá lẹni tí ò lọ wọn ní kì í dé ìgbà mélòó tó fàtọ́ fi bá ń tàn àgbàlagbà bá ń bọ́ ọmọdé sọ̀rọ̀ pé èèfojú sẹ́kọ̀ọ́ rẹ̀ fojú sí kéwù rẹ fojú sí ìwé rẹ fojú sí iṣẹ́ yóò ń kọ́ yìí èsì yé gbà tọmọ yìí bá wá ń wárin tó bá ń wárun kì tí ò bá gbọ́ wọn dára ah, ẹni kò lọ kì í dé Allahu akbar kò sí yé gbà tèṣí la gbà tán yìí tọdún ìlú tún tó dàbí ìjẹtara tìṣẹṣẹ tòṣí tán anabi sallallahu alayhi wa sallam ní àtúbọ̀tán ayé báyìí lónìí tẹ̀sẹ̀kọ́ rọ̀bù zaman ìgbà máa súnmọ́ ara wọn ojú ayé a máa sáré àti tí wàá bẹ̀rẹ̀ ilé ìbáyọ̀ ọlọ́njọ́ jágúnlẹ̀ rẹ̀ dáadáa o. oríire máa ń bẹ bíi pé kíyàn rí rọmọdọ́nù gbà kí rọmọdọ́nù báyàn láyé kíyàn dẹ̀ gbà. máa ń kọ́ ọmọ rọmọdọ́nà ìmánà wà àti sábà. Anábì sallallahu alayhi wa sallama. Máa ń kọ́ ọmọ rọmọdọ́nà. Ó ní kò gbọ́ ẹnikẹ́ni tó bá dìde nínú rọmọdọ́nù tó bá wọn kí hadith yìí mẹ́ta ni ìkan wá tánàbí ni mọ̀ ń qama ramadana imanan wa ihtisaban. غفر له ما تقدم من ذنبه ìkejì náà tún wá tó ní mọ̀nfọ́mọ̀ rọmọdọ́nà ìmánà wàhtísáàbà غفر له ما تقدم من ذنبه ẹlẹ́ẹ̀kẹta wá ànábì náà ló sọ gbogbo ẹ̀ o wọ́n ní man qama laylatal qadri imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbihi. man qama ramadana imanan wa ihtisaban man sama ramadana. ṣé kàbílẹ̀ wá sí kálí sọ́mà bí? man sama ramadana. man sama ramadana. anábìnrin ẹnikẹ́ni tó wá fi lè gbà rẹ̀ ramadan àtúlẹ̀jì tó kù yẹn náà ní ìlú. imanan واحتسابا kò sẹ́ni mọ kí ó sànà bí sallallahu alaihi kì í ṣì dàrú kì í mọ́ra wọn ni ọ̀jọ̀gbọ́n ni kì ànábì kìí ṣẹgbẹ́ ní dọ́kítọ̀ kankan láyé. fa muhammadu lil alamina ìmáàmù. kìí ṣẹgbẹ́ ìmáàmù kankan láyé. fa muhammadu lil alamina ìmáàmù. ìmáàmù gbogbo ayé ni ustaz gbogbo àsátìzà ànábì sallallahu alaihi wasallam ìmáàmù gbogbo àìmọ̀ ànábì ni sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá gba Ramadan imanan wa ihtisaba tó gbọ́ dídí Ramadan yẹn lágbà pé pẹ̀lú iman tó gbà pẹ̀lú ìmọ̀lọ́run ìmọ̀lọ́run tó ní ìmọ̀lẹ̀ tó fi gbà tí kìí ṣe pó gbà lórí òfèjì ìmọ̀lọ́run tó bẹ̀rẹ̀ mẹ́ta ń bá wa gbá rẹ̀ bá a ṣe ń gbà yìí àwọn ni wọ́n ní former president orílẹ̀-èdè kan wọ́n ní wọn náà kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n máa ń bá wa gbà wẹ̀ Ramadan mo ní àhá kí ló wá kú náà ọ̀rọ̀ rẹ̀ tíyan bá lè rọ́jú tó febi panú kí ni òwá kúkú gbà síláàmù fún. máa ń sọ ọmọ Ramadan ìmánà wà. ẹni tó bá gba Ramadan. ìmánà ó ti gbọ́ ọlọ́run gbọ́ tẹ́lẹ̀ ó ti ní mọ́nì. wà á ti sábà. ó wá gbàdá sí irú kan pé òun fẹ́ gba aládá látọ̀dọ̀ ọlọ́run. òun fi rọ́lá òun máa tàpá dàmà mi ń dàgbìhì. ó fi taratara gbà tẹ̀mí tẹ̀mí ànábìíní gbogbo ohun tó ṣẹlẹ̀ ṣẹ̀ sẹ́yìn yàtọ̀ sáwọn òkè ẹ̀ṣẹ̀ ńlá yìí tó ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ sẹ́yìn lódìndé ọdún kan yìí ọlọ́run á forí rẹ̀ jí. Sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. wá ń dèrè pé wá tún ní ọmọ. ọmọ Ó ní ṣé kìí ṣe pé ti sọ̀kan kò mọ̀ rara o. Mọ́ ọmọ Ramadan. Ànábì ti wá ti ń torí sọ, ńgbà tí kìí ṣe ọlọ́tí. tí ní òní rántí tó ń sọ. Kìí dẹ̀ ń ṣe ní ọ̀tọ̀ ní tó wí fèmí ní ìsìn tó bá tó fẹ́ tún sọ fẹ́ lómi lọ́la àtúntí chéńjì ń kọ́ tí o. má ṣe wá lónírọ̀ o. má ṣe wá ní apààyàn o. Ah, ìpànìyàn náà ń o. Hmm. Allahu akbar. Máa ń kọ́ àmàrà Ramadan. Alábìnrin ẹnikẹ́ni tó ibi tí a máa tẹ́lẹ̀ zèrè. Máa ń kọ́ àmàrà Ramadan. Gbogbo ẹni tó náà máa wá sọ ìmọ̀ọ́mọ̀ ṣe dànìdànìgẹ́ ni ọ ń pa òní kéèyàn sọ pé rọmọdán yẹn yẹn lọ́lẹ́nu kò lọ o. máa ń kọ́ ọmọ rọmọdán. nígbà tó bá ti já sí òun náà bá ti máa ń pe dọ́là kò gbọ́dọ̀ dífíkọ́tì fún ẹ láti pe dọ́ọ̀n rọmọdán. ẹ ò pé ń dálà ò ń pe dọ́là pọ̀ ó wá ló ó nira fún ẹ láti pe rọmọdán rọ ni rọmọdán. E ti wa báyìí ní ìsìn. Máa ń kọ́ ọmọ Ramadan. Ẹnikẹ́ni tó bá bá wọn kíta rọ̀ wí nínú Ramadan. Ìmọ̀nà wà ṣẹ́jì sábà. Kíta yẹn sọ̀lá tó lè ṣá yẹn. Tó náà wá bá wọn kì í. ni mo pé wọ́n náà máa sá nínú Máa bísínẹ́sì ẹ̀ kẹjọ máa kì í má dẹ̀ máa lọ kíta yóò ní náà fà yẹn pẹ́. ó rò má kíní dàndáwì má jẹjàjẹ kì kó máa tètè máa rẹ̀ ẹ́ ẹlòmíì kẹ̀dẹ̀ rí tó bá ti kídi mẹ́rin àwọn adágbọ́sí tẹ ní àlùwalá rẹ̀ já sọ́lọ́wọ̀n wàá mọ̀ ẹ́ ni ẹlòmíì àwọn alójókòó sẹ́yìn ẹ̀yìn kì í pẹ́ ró bó bá ṣe fara rẹ̀ sí lọ́hùn sílẹ̀ láti àṣẹ máa pọ̀ tó lára ẹ̀ sí. máa ń kọ́ márọ̀ mà bọ́. ẹni tó náà bá bá wọn kí sàrọ̀ yìí nínú ọ̀rọ̀ bá. ìmá náà àhàjì sábà. lẹ́ni tó gbọ́ lọ́hùn gbọ́ pọ́ lọ́hùn ló máa sùn lẹ́sàn-án. lẹ́ni tí fi èrò kan lára lápò tọ́. wọ́n kíra làwọn máa tàkọ́ tàmà zambihi. arábìnrin gbogbo yàtọ̀ sáwọn eléyẹn láwọn ẹ̀jẹ̀ ńláńlá tó yẹ pé títúbá ó lọ́rán rẹ̀ ó ní tánà rẹ̀ yàtọ̀ sáwọn eléyẹn o gbogbo ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tó kù ó náà lọ́wọ́ bá forí rẹ̀. wà máa ń kọ́ ọmọ lẹ́yìn látàlẹ́ kọ́dírì. ẹnikẹ́ni tó bá dìde tó náà ṣe kò ń gẹ òru látàlẹ́ kọ́dírì. ìmọ̀nà àjẹsà bá. tọ́lọ̀ fi ṣe kò ń gẹ́ pẹ̀lú kó jẹ́ mùsùlùmí torí pé àwọn ẹlòmíì kì í ṣe mùsùlùmí. àwa wọ́ọ̀kì àdúrà òru kan sí last ten days of Ramadan ọlọ́run ò ṣe lu jìbìtì fún ojú tó lè ọlọ́run ò ṣe lu jìbìtì fún. ومن قام ليلة القدر إيمانا torí pé líìsì gbogbo àwọn ẹni tó gbà fọlọ́run ó ń bẹ lọ́dọ̀ ọlọ́run hmm. bí èèyàn bá wá gbẹ̀yìn wọlé á gbẹ̀yìn jáde ẹnikẹ́ni. Ìmánà òun. Tó bá dìde lè láti fọ́dí ìtò wọn náà ṣe kò ń jẹ́ òrùjọ náà. Ìmánà òun. Wáhátì sábà. Wáhátì sábà lẹ́ni tí ṣúwárò kan kóhun náà fẹ́ gbalada lọ́dọ̀ ọlọ́run. ó fíra láwùrán máa tàpá dàmá mi ń zàǹbìhì. anábì sallallahu alaihi wasallam ní tẹ́ni náà ti ṣe ṣe sẹ́yìn lẹ́ṣẹ̀ ọlọ́run àforí rẹ̀ jí o. wa qala an-nabiyyu sallallahu alaihi wasallam. ẹ wá tún gbọ́n tánàbì tún sọ fún wa nípa pàtàkì oṣù Ramadan. Rọ̀dímà ń fúrọ́jù lè dọ̀kẹ́rẹ́ tó ìdáhó ìfàlàm yóò sọlẹ̀ aláìṣà. Lọ́jọ́ kan, Anábì sallallahu alayhi wa sallam, ó gbẹ́sẹ̀ àkọ́kọ́ sórí níbà ogun pele àkọ́kọ́, ó ní àmín. Ó tún gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kejì, ó tún ṣe àmín, ó tún gbẹ́sẹ̀ ẹlẹ́ẹ̀kẹta. ó tún ṣe àání àwọn sàhábà wá sí ìbéèrè lọ́wọ́ anábì ńgbà tí wọ́n kírun tán afọ́ àwa àrípílẹ̀ kan ẹ̀sìn àání lẹ́ẹ̀kínní ìyẹn là á gbọ́ a tún gbọ́ lẹ́lẹ́kejì ó tún jáde síta àdúrà tẹ̀ ń ṣiṣẹ́ ibi ṣe àání àmà ẹlẹ́ẹ̀kẹta tún gbọ́ àání afẹ́ mà torí ẹ̀ kẹ́nìkan wá sọra rẹ̀ di bàbàrà kan lónìí kò ní ẹ máa ṣàní ìgbìyànjú wá dákẹ́ lọ́ọ́ ó wá ń jẹnu wúyẹ́wúyẹ́ sí ẹ̀mọ́ tó ń wí ẹ̀nà àárí àwọn bàbá ń ṣàdúrà lọ́wọ́ àwọn bàbá ń ka nǹkan kò sí kàtìsà ah, ah, ẹni ẹ ṣàmì àárí àláwọn ah, ṣéwù ń faṣẹ́ fún wa ó mọ bóyá ó rọ elépè ni bóyá ó ń fi lọ́kàlì burúkú kan dè é mọ́lẹ̀ lórúkọ àjọ̀nú ó ń sọ sínú wo wàá mọ̀ ànábì gan tọ́lọ ọ̀rọ̀ tó gbogbo ayé sallallahu alaihi wasallam ó ṣàní àwọn sàhábà ọ̀mọ̀túnmọ̀ àmì tó ṣe wọ́n béèrè à ń di wọ́n nígbà kì í ṣẹ̀sìn tiwa ẹ̀sìn ẹ̀sìn tiwa tí ń ṣe ìsìláàmù yìí o kò sí àìwò àìdí wọ́n kò sí nínú rẹ̀ àfi ká bí wọ́n. ṣayákùn la ń tẹkun kò yé wa àgbọn tẹ̀ ń kà wa ń kà nǹkan mi lẹ̀ wá rí tìmọ̀ fún tó ń kà yá sí ní kàtí kà ayé àìsàn kẹrẹ ẹdọra àwọn kí ni tìmọ̀ tá ń kà yìí kò ṣeé wí kò ṣeé tú gbogbo eléyìí ìsìláàmù ti yọ wá kúrò lóko ẹrú. ìwọ tí wọ́n bá wá fẹ́ra rẹ sínú bondage tọ́ àǹbí ọlọ́run kò tu o. àwọn sọ́ọ́bà béèrè lọ́wọ́ anábì ńgbà tí ò yé wọn. kí ni túmọ̀ àmì tẹ́ ṣe lálàkọ́kọ́ anábì ní jìbìrì ìlú ló bá mi àfọ́ àmì ni. ẹ̀rí gbogbo ìgbà ló máa ń fi àfọ́ hàn àwọn sàhábà àtàní Jibril bá mi ni ustaz mi wá bá mi àfa mi wá bá mi àfa rí tí kọ́mọ kéwu rẹ ní kéwu ọlọ́njẹ́ aláàfà rí ọlọ́njẹ́ àwọn náà lọ́mọ kéwu kò ká náà níkọ̀ọ́kùkọ̀ torí pé òun náà kì í ṣẹnikẹ́ni ànábì náà dẹ̀ kò tútù kùtù torí pé ní eré lòun náà sallallahu alayhi lónìí ẹ̀sìn ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ ọmọ kí ó náà dàsáyé lónìí àwùjọ ti di nǹkan tó dà tèmi àti ọlọ́màjọ bàjẹ́ náà àwùjọ. àmín. ẹ wá gbọ́ ní tí jìbìrì ló wá sọ fún anábì sallallahu alaihi wa Anábì ní jìbìrì sọ fún mi pé. rọ́gìmọ̀ àǹfọ̀rájọ́lé. ó ní kọ́lọ̀ ń ba kó fojú rẹ̀ gbolẹ̀ kọ́lọ̀hún kó fẹni náà ṣẹ̀ sí kọ́lọ̀hún talẹ́ni náà kọ́lọ̀hún kó kó yẹpẹrẹ bá. dùkìrì tó ń dàhú fàlámìlì sọ̀lẹ̀ àlàyé. ẹni tí wọ́n dárúkọ ìmí ànábì lọ́dọ̀ rẹ̀ tí ó dẹ̀ ṣe sallallahu alaihi wa sallam. sallallahu alaihi wa sallam. kì í ṣe sálàlá kọ kò sí ti sálàlá o. sálàlá kò ni sálàlá rẹ̀ eh, abẹ́ka fati albarka alẹ́ amúdìlẹ̀ rẹ̀ wọ́lá láàlì kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ o alukura nìkan lẹ̀ ń kà yẹn o. rọ́bì máa ń fọ àjòlè. ẹni tó yẹ kí wọ́n dárúkọ ànábì létí rẹ̀ sọ́lọ́ gbọ́bí mi ṣe pété mi sallallahu alayhi wa sallama. ẹni pé sọ́ ni mo fi bẹ̀rẹ̀ tó bá ti mọ bọ́ ṣe ń pe sọ́ mi o ti mọ̀ pé sọ́ sọ́ ìdí ìtumọ̀ rẹ̀ kò sí tí ò ṣe pè é àyìnlá níyàn rí pé yàn fẹ́ mọ nǹkan pè náà ló ń fa pé mi pè ní tó bá pẹ́ ẹ máa pé kẹ gbowó ni ẹ rí pé gbogbo ẹni tó rò pa hàn tòun náà lọ àtàhàn rẹ̀ ṣe ẹ ń gbò bá débi ọ̀rọ̀ ẹ̀sìn ló wá di pé èmi eh, ò mọ̀ pè bẹ́ẹ̀ sí ká ní kásá pé bákan sọ́là láàlẹ́ ọ̀sán. láti máa ń fura jùlẹ̀ lókè dùn dàrú ìfọ̀lámù ìfọ̀lẹ̀ ọ̀lẹ́yìn. anábìíní ó ní jìbìrì ló ń sọ bẹ́ẹ̀ fún mi gbogbo ẹni tó bá ti dárúkọ ẹ lọ́dọ̀ rẹ̀ tí ò wá ṣe sàlátù fún ẹ sallallahu alaihi ẹni náà ó tẹ̀lé ẹ̀ tẹ́ o. wọ́rọ́ jí máa ń fọ́ra jólé. ó ní ẹni ẹlẹ́ẹ̀kejì tí àná gbé sẹ́yìn ló ń tó ń bẹ ọlọ́run lé lórí. wọ́rọ́ jí máa ń fọ́ra jólé ẹni ẹlẹ́ẹ̀kejì náà ni. Dakhala alayhi Ramadan. Alábìnrin ẹni tí Ramadan dé bá láyé. Thumma salaqa qabla an yughfara lahu. Alábìnrin ah, ìbílú sọ pé òfó ṣe ẹni náà o. Ramadan dẹ̀ dé bá láyé Ramadan tó wá lọ kò jẹ́ padà ráforíjì Ọlọ́run. An yughfara lahu. Ó sì ń dá báyìí o òòrùn tó wà lókè yìí ó sì tó gbẹ́ṣọ́ o. àtàrọ mọ̀dọ́nù mazratul ibadi. òòrùn tó wà lókè yìí tó gbẹ́ṣọ́ o. rọmọdọ́nù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. àtàrọ mọ̀dọ́nù. tètè tètè tètè yára iṣẹ́ olóore ìwà bàjẹ́ pátì iṣẹ́ olóore múra fún àwẹ̀rẹ̀ nawafil asar tilawa alukur'an jíjókòó ní masjid mi máa gbọ́ wá sí ọ̀rẹ́ títa gbogbo dáadáa dáadáa dáadáa ṣiṣẹ́ káàdì tẹ́lẹ̀ kẹta ká tó máa táyẹ̀ wá. wọ́rọ̀ jí máa ń fura jùlí ní adẹ́rọ́kẹ́ ìdáhù àbáwá hulẹ̀ kí bá fàlànà yóò dẹ̀kílá hulẹ̀ dáná. anábìnrin ẹni ẹlẹ́ẹ̀kẹta sallallahu alaihi wasallam. adẹ́rọ́kẹ́ ìdáhù àbáwá. eléyìí tí jìbìrì ló ń bẹ ọlọ́run lé lórí tó nǹkan ń ṣàmì sájúà àjọ àjìbìrì lòun ń ṣàmì sí àfọ àwọn ṣàjọ àwọn dẹ̀ ń ṣàmì ni eléyìí ẹlẹ́ẹ̀kọ́ ni kí ṣe àfà ń ṣàdúrà kí ó dẹ̀ ń ṣàmì ìyẹlẹ̀ kọ́ kí ṣe kí gbogbo àmọ́ wáá hó bí ẹyẹ ẹ̀gà rárá ẹnìkan á ṣe ẹnìkan àwọn túkà á ṣe àmín àmín gbogbo akọ́lá máa máa wó tòóró tó bá ti ń di pé kó wá náà fẹ́ ṣe tiẹ̀ kò gbọ́dọ̀ jáde síta. wọ́n ti máa ń fura jù lé ní àdéhùn sọ̀rọ̀ bá olùkọ́lá wọn náà lẹni tí àwọn òbí rẹ̀ méjèèjì tọ́lọ́run ní kó ṣe kò ń gẹ́ kó bá wọn láyé ó bá àwọn òbí rẹ̀ méjèèjì láyé. Fàlámù yòdìkì láhù lìjánná. Ah, kò wá rí ṣe olóore ṣe lára àwọn méjèèjì débi pé kò fi tara àwọn aráàlùjọ náà wọ̀. Yòdìkì láhù lìjánná. Owó òkú ló tù jọ. Fàlámù yòdìkì ah. láhù lìjánná. Kò ra oúnjẹ fáwọn ìyá rẹ̀ àti bàbá. Kò tọ́jú wọn. Fàlámù yòdìkì láhù lìjánná Kò sì kẹ́ wọn kò tẹ́ríba fún wọn kò ṣáájú wọn kò rí yọnu wọn tó bá ti yọlọ kan bá ìyá ronú ni tó bá ti ń bọ̀ lọ́kàn bàbá bá kò ṣe ni sínú. àdéwọ́ká ìdàrú àbáwá olè kí bá ọ̀fà láàrin ilé sílá olè jọ́nà. bàbá àti àmà àrùkọ àkúkù bí sàn ṣẹ́ rádaràdà kí irú ọmọ bẹ́ẹ̀ kú lọ́mọdé ó máa kú yẹ o ilé ìkẹ́ sọmọ rèé ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń tó ń retí ni pé kí ìyá yẹn kú kó ń wá ṣòkú ọ̀pọ̀lọpọ̀ ń tọ́mọ mi ń retí ni kí bàbá yẹn kú kó ń wá ṣòkú ọ̀dájú ọmọ kò tọ́jú òbí irú ọmọ báyìí ànábì ń sọ ànábì oníjìbìrìlù bẹ ọlọ́run lérò ọmọ bẹ́ẹ̀ lórí sallallahu alaihi wasallam òun dẹ̀ ṣe àmín sẹ́mi pé ìta fẹ́ lò ń bẹ àti méjì yẹn kún ní oníṣẹ́ Ramadan Àtá Ramadan. Àtá Ramadan mazra'atul ibadi. Gbogbo ẹ̀yọ́ lọ́la wa. Àtàgọmọdọ́nù. Gbogbo ẹ̀yin olùmọ̀yìn àfà ẹ̀yin adarí mọ́sálásí káàkiri. Àtàgọmọdọ́nù. Rọ̀mọ̀dọ́nù ló dé yìí o. Máa zíra àtúnlé ìbáàdì. Rọ̀mọ̀dọ́nù jẹ́ oṣù tí a máa fi oṣù bí irúgbìn ni o. Máa zíra àtúnlé ìbáàdì. Oṣù tí ẹrú tó máa fi ń gbin àwọn oríṣiríṣi iṣẹ́ olóore kalẹ̀ tó máa ká èrè rẹ̀. Màzíra ẹ̀tún lè ìbàdí ìtẹ́tẹ́ kiri líkolú bí nínà lè fàṣàdé. Kí ni àǹfààní oṣù yìí? Dára rẹ̀ ni pé. Lìtẹ́tọ́ kiri líkolú bí nínà lè fàṣàdé. Kó lè wá fọ ẹ̀mí mọ́ kúrò níbi ìwà bàjẹ́ ni o. Nínà ìfàṣàdé. Ẹ̀rí kó oríṣiríṣi ìwà bàjẹ́ tó wà láyé nìsín gbogbo ẹ ti wálẹ̀ gbogbo ẹ ti lọlẹ̀ pẹ̀sẹ̀. lè tẹ́tẹ̀ hírin kò lórí. ẹ lọ gbogbo ilé ìbàjẹ́ láì ní bẹ̀rẹ̀ sí máa dárúkọ gbogbo àwọn ilé ìbàjẹ́ tí wọ́n ti ń ṣe ohun tó lòdì sí tọ́lọ́run. lè tẹ́tẹ̀ tàbí máa ń sọ pé mùsùlùmí pọ̀ láyé adẹ̀tún pọ̀ lórílẹ̀‐èdè yìí ìtò wa kùnà ní ká gbọ́nràn àwọn tó ń dẹ̀sùn mọ́ àwọn ọmọ mùsùlùmí lójú ní ó jẹ́ káwọn èèyàn mọ ohun tí ó kàn tá a fi ń bọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí náà níbi ìwà bàjẹ́ bí Ramadan ti wá dé yìí ìfọ̀mọ́fẹ́ mi oní Ramadan jẹ́. fa ti ṣukú kọ̀hú qawlan wa fi'lan. ẹ̀rí pé oníkàlùkù náà tí Ramadan bá ti dé lẹ́lùmí náà ti máa sọ́kà ah, wàárí oṣù kan yìí tó fi máa délẹ̀ àárí kò wọ́n ní mutí oṣù kan yìí tó fi máa délẹ̀ àárí kò wọ́n àwọn oníṣọ́mọ́ ó ti kọ́ àwọn ní tàtẹ́tẹ́ wọn ti parọ́ ah, ah, wọn náà àwọn ti gbàgbé òdí parọ́ nìyàn wọn ní kálùkọ́ ma wá kọ́ṣàn ara rẹ̀ fàájì huquqahu qawlan wa fi'lan oṣù olóṣù tàbẹ́ rẹ̀ nínú oṣù ayé wallahi kò sí kó ní kálùkọ́ náà wá mójútó àwọn ìwọ rẹ̀ nínú oṣù yóò ẹjá aṣọ tó ń jábọ́ lẹ́nu wa kó má jẹ́ sọkúsọ ń tà ń ṣe kó má jẹ́ ṣekú ṣe o. Kọ́ọ̀lá ń wà fírin láàrin lára tó ní ṣe. Wàzádà kàfà tẹ̀kírí olèlè máa di fàmà ń sọ̀rọ̀ ilẹ̀ ṣubú bá wà máa sàkọ́ ha. Ó tó dájú ni pé. Fàmà ń sọ̀rọ̀ ilẹ̀ ṣubú bá. gbogbo ẹnikẹ́ni tó bá gbin irúgbìn. wà á máa sàkọ́ ha. irúgbìn tó wá gbìn ọ̀wá ń wẹ̀ tiẹ̀ lómi. wà á máa sàkọ́ ha. òjò ọ̀rọ̀ tiwọn náà tún wẹ̀ tiẹ̀ lómi. ó ń gbàgbé òṣìṣẹ́ rí. ẹ̀ẹ́. fàmọ́ ń sàrọ̀ ẹ́ lẹ́fọ́ àkàwé rẹ̀ kéèyàn kó máa wá wọn lómi. wá máa sàkọ́ náà máa yá o máa lè ha sọ dé. ìjọ tí yàn bá fẹ́ kọ́ èrè irúgbìn rẹ̀ á kàn rí bá ha náà ha sọ gbogbo ń bá lè ṣe ní dáadáa nínú Ramadan ni yóò ni oṣù òfààní rọmọdọ́nù ẹ lò mọ́ yẹn dáadáa ẹ tìlẹ́wà alukuran ẹ fi ṣe wáàsí kílẹ̀ náà ní àlàáfíà lẹ́ni kò sówó kò sí mọ̀ ọlọ́run a máa tò ayé bẹ́ẹ̀ fún yàn gbà mí ẹni náà ṣorí ibú kò ṣòfò ẹni náà lọ sáwọn mọ̀sájìdì ẹ ra gbálẹ̀ ẹ ra kólẹ̀ ẹ máa gbálẹ̀ ẹ máa fọlẹ̀ ẹ máa túnú tọ́lẹ̀tì mọ́sálásí ṣe ẹ máa lọ túnú fáma kí lẹ nìyí ń fẹ́ ṣó fẹ́ tọrọ owó náà iṣẹ́ ládàtà yìí lè ṣe nìyẹn kì í ṣe kẹ́ dúró náà dúpọ̀ bí wọ́n ti mọ̀ yín kọ́ ba lè fi ní àwọ́dù wọ́n ba ládàá yín jẹ́ ni wọ́n lè ṣe dáadáa ní nẹ́ẹ̀sì náà bá gbà àwọ́dù lé lọ́wọ́ ní tí náà wá dùn wọ́n ba ládàá yín jẹ́ ni torí báyìí ẹja kíyè sára ibi tá a ti máa gbá láàdá kì í ṣe ibi tá a ti máa kán ba lè fi ní jóyè ẹlú ara ẹlú owó ẹlú ìmọ̀ ẹlú àsìkò ẹja kéré nínú oṣù Ramadan yìí káfí gbá láàdá káfí ṣoríire àǹdẹ Ọlọ́run kò jọ ẹrú Ọlọ́run tó ṣolùgbọ wílé yìí náà Ọlọ́run bá san ní ẹ̀san tó pọ̀ ẹ̀san dáadáa kò dẹ̀ bá túbọ̀ ṣàlékún orí sùkúrù fún wọn àtẹnìkọ̀ọ̀kan wa náà ìgbésí ayé wa ọlọ́njọ́ máa jò dojúrú arísèkì tó kẹnu tó jẹ́ ti halal ilé tá fi ṣe ẹ̀sìn yìí kọ́lọ́n pèsè rẹ̀ fún wa ìmọ̀ tó ṣàǹfààní jọ kó pèsè rẹ̀ fún wa bákan náà ń bẹ ọlọ́run nínú àánú rẹ̀ ọba tó ní ayé tó ń tó ní gbogbo ń ayé tó sì ní àkóso ọ̀run lọ́wọ́ báwo ló ṣe ń dà lọ́wọ́lọ́wọ́ lónìí ẹ̀rù hmm, gbogbo àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ gbogbo ọlọ́mọ kó fọmọ rẹ̀ létí mọ́ra ẹjẹ́ fẹ̀sẹ̀ rí àwọn ọmọ wa kó má dẹ̀ jẹ́ sí jàgídíjàgan kó jẹ́ ẹ̀sìn bá nàbì sallallahu alaihi wasallam ṣe rí wa gbogbo ń tà ń gbọ́ tó ń ṣẹlẹ̀ àwọn ọmọ ń ṣe àwọn ẹgbẹ́ òkùnkùn wọn wá ń para wọn pàkópa àwọn ọmọ fẹ́ ní owó túláàsì wọn wá lọ ń para wọn fi ṣáájú owó gbogbo oríṣiríṣi àwọn wàbàjẹ́ wàbàjẹ́ tà ń gbọ́ yìí ẹ̀sìn ló lè fọ ìbàjẹ́ ìkúrò lẹ́mí àwọn èèyàn o à ń rọ àwọn òbí wa ká tòtòrì tọlọ́hún ká kọ́ṣà àwọn ọmọ wa ká dáàdì wọn síbi tọlọ́hún àti tòjíṣẹ́ rẹ̀ ìta bára ní àtàwọn náà ti àwọn tó ń tukọ̀ wa ọlọ́njọ́ má ṣàbá wa jẹ́ wọ́n pa àti ṣe dáadáa fún wa. àwọn ẹni eré inú wọn ọlọ́nba wa ṣe àwọn kò síbẹ̀ pẹ́pẹ́pẹ́. àwọn ẹni ibi inú wọn ọlọ́nba wa àwọn ẹni eré rọ́pò wọn. اللهم آمنا في أوطاننا وولي أمورنا خيارنا ولا تولي أمورنا شرارنا وارفع مقتك وغضبك عنا ولا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يخشك وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وصحبه وسلم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdé ṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.